ìpín kẹta náà sì ni wọ́n pè ní àṣíríkú àlẹ́kọ́fì sheikh bunu baasi wá sọ pé ṣe rí àṣíríkú àlẹ́kọ́fì ìtumọ̀ rẹ̀ ni pé ẹbọ tí ó farasin ẹbọ tó pamọ́ sheikh bunu baas rahimahullah wọ́n wá sọ pé tá a bá sọ pé ẹbọ kan ń bẹ tó pamọ́ definitely a gbọ́dọ̀ mọ̀ pé ẹbọ kan ń bẹ tó hàn torí pé ńgbà tá a fi sọ pé ẹbọ ńlá a sọ pé ẹbọ kékeré ok bá a ṣe rí ní ńlá láàrin kékeré so tá a bá wá rí ẹbọ tó farasin tí ó máa àṣírìkù àlẹ kọfì ní èdè lárúbáwá agá sí pé ẹbọ tí ò farasin ó gbọ́dọ̀ wà tí í ṣe àṣíríkú àlìjẹ́lì àṣíríkú àlìjẹ́lì ẹbọ tó fojú hàn kedere tí ò farasin díàfọ́ mo wá lọ pẹ̀lú bí sheikh bunu bas rahimahullah bí wọ́n ṣe pín ẹbọ sí méjì tí wọ́n á padà sọ pé ṣé ẹ rí ẹbọ tó farasin yẹn tá a sọ pé ìdàkejì tiẹ̀ náà ni ẹbọ tó hàn méjèèjì yẹn ló bọ́ sí abẹ́ ẹbọ ńlá méjèèjì yẹn ló tún bọ́ sí abẹ́ ẹbọ kékeré ìyẹn ni pé a rí ẹbọ ńlá tó farasin a sì rí ẹbọ ńlá tó hàn bákan náà a rí ẹbọ kékeré tó farasin a rí ẹbọ kékeré tó hàn jazakumullahu khairan kí alọ́ọ̀bá ní san bàbá ní ẹ̀san dáadáa lórí àlàyé yẹn ìpìlẹ̀ ni pé ẹbọ ńlá wà ẹbọ kékeré wà àtẹbọ ńlá àtẹbọ kékeré ni a wá rí two types tàbí la rí two formats two formats of ẹbọ ńlá and two formats of ẹbọ kékeré fọ́mátì náà sì ni kọfí wọ̀jẹ́lì ẹbọ ńlá tó farasin àti ẹbọ ńlá tó fojú hàn ẹbọ kékeré tó farasin àti ẹbọ kékeré tó fojú hàn ohun tó wá kàn nísìnyí ni pé ó di dandan fún wa ká mú àpẹẹrẹ ẹbọ ńlá wá níbi tó ti farasin ká sì mú àpẹẹrẹ ẹbọ ńlá wá níbi tó ti fojú hàn ok bákan náà ó di dandan fún wa ká mú àpẹẹrẹ ẹbọ kékeré wá níbi tó ti farasin ká sì mú àpẹẹrẹ ẹbọ kékeré wá níbi tó ti fojú hàn. àpẹẹrẹ ẹbọ ńlá tó fojú hàn àpẹẹrẹ ẹbọ ńlá tó fojú hàn méjì ni. àpẹẹrẹ ẹbọ ńlá tó fojú hàn mélòó ni méjì àpẹẹrẹ rẹ̀ ò pé mẹ́ta. ìkíní ìbádátù gairu Allah ìbádátù gairu Allah sísìn nǹkan míì lẹ́yìn Allah àpẹẹrẹ ẹbọ ńlá tó fojú hàn ni àbí òfojú hàn ìjọsìn nígbà tí èèyàn bá ń ṣèjọsìn sáà rí i pé ń ṣèjọsìn ni tí ológun bá ń bo ògùn á rí tóníṣàngó bá ń bọ ṣàngó á fojú rí tí ọlọ́ya bá ń bọ ọya á fojú rí tẹ́lẹ̀ṣù bá ń bọ èṣù á fojú rí tí olóòṣà ajé bá ń bọ òòṣà rẹ̀ á fojú rí sísìn nǹkan míì lẹ́yìn àlọ́ ò ó fojú hàn ẹbọ ńlá sì ni. ẹni tó ń forí kanlẹ̀ fún nǹkan mi lẹ́yìn àlọ́ ẹni tó ń pa ẹran tí ń pa nǹkan ẹlẹ́mì fún nǹkan mi lẹ́yìn àlọ́ òun là ń pè ní ìbádátú gairullah sísìn nǹkan mi lẹ́yìn àlọ́ ó jẹ́ àpẹẹrẹ ẹbọ ńlá tó fojú hàn. àpẹẹrẹ kejì lọ, gẹ́rùlọ́ dùnáhù lọ, kíké pé nǹkan míì lẹ́yìn àlọ́, kíké pé nǹkan míì lẹ́yìn àlọ́, àpẹẹrẹ ẹbọ ńlá tó fojú hàn ni nígbà tí ẹnìkan bá rawọ́ rasẹ̀ nínú àdúrà rẹ̀ tí wàá ń sọ pé ìwọ Ògún òun pè ọ́ o ìwọ Ọya òun pè ọ́ o ìwọ Èṣù òun pè ọ́ o ìwọ Ajé òun pè ọ́ o tàbí ẹ̀yin ìyá òun pè yín o tàbí ẹ̀yin irúnmọlẹ̀ òun pè yín o tàbí ẹ̀yin tọ́lọ ń kó ilé ayélé lọ́wọ́ òun pè yín o ó ń ṣàdúà ni ṣùgbọ́n ta ló ń pè nú àdúà rẹ̀ ó ń pe àwọn mìíràn yàtọ̀ sí Allah ìyẹn ni à ń pè ní àṣíríkú àlè akíbárú àlìjẹ́lì ẹ̀bọ ńlá tó fojú hàn. kí ni àpẹẹrẹ ẹbọ ńlá tó farasin sàmọ̀kẹ́mọ́ ní nípìlẹ̀ ẹbọ àṣírùkù ó pín sí méjì ẹbọ ńlá ẹbọ kékeré mo wá ìkọ̀ọ̀kan wọn ló wá ní fọ́máàtì méjì méjì so fọ́máàtì àkọ́kọ́ lórí ẹbọ ńlá ó ní ẹbọ ńlá tó fojú hàn àpẹẹrẹ ló ti gbọ́ yẹn fọ́máàtì kejì ni ẹ̀bọ ńlá tó farasin àṣíríkú àlẹ́ akíbárú àlẹ́ kọ́fì àṣíríkú àlẹ́ akíbárú àlẹ́ kọ́fì ẹ̀bọ ńlá tó farasin sheikh bunu bas rahimahullah wọ́n ní àpẹẹrẹ ẹ̀bọ ńlá tó farasin ó ní ànífàákú àlẹ́ ẹ̀yìntìkọ́ọ̀dì ànífàákú al-i'tiqadi ìṣàgàbàǹgebè aládìọ̀kàn mùnàfìkì àfọkànṣe kí là ń pè ní nìfàkù ìtìkọ́dí nìfàkù ìtìkọ́dí ni kí ẹnìkan kájọ máa kírun kájọ máa kájọ máa kírun kájọ máa gbà àwẹ̀ ṣùgbọ́n ó ń yọ ẹbọ ṣe kò jẹ́ káwa tá a jọ ń kírun yẹn ó mọ̀ pé olóògbò ni lòun kò jẹ́ ká mọ̀ pé oṣó lòun kò fi hàn pé àjẹ́ lòun. ó ń yọ ẹbọ pípe nǹkan míì lẹ́yìn àlọ́ọ̀ sísìn nǹkan míì lẹ́yìn àlọ́ọ̀ tá a pè lẹ́bọ ńlá yẹn ó ń yọ ọ́ ṣe ń tiẹ̀. yóò wá mọ́ṣáláṣí àjọ kírun tòótọ́ tó bá padà sínú ilé ó tún ní òòṣà kan tó gbé pamọ́ sínú kọ̀rọ̀ yàrá rẹ̀. irú wọn nígbà míì tí wọ́n bá kọ́lé wọ́n lè ṣe odidi yàrá kan léèwọ̀ fún gbogbo ará inú ilé tó jẹ́ pé òun nìkan ni ó irú wọn nígbà míì yóò kúrò nígboro tá a ti mọ̀ sí mùsùlùmí yóò wá lọ sí abà yóò lọ gbé irú wọn nígbà míì yóò kúrò nínú ìlú Ìbàdàn tá a ti mọ̀ sí mùsùlùmí yóò wá lọ sí Òṣogbo tí wọn ti dá a mọ̀ sí mùsùlùmí yóò lọ bá wọn ṣe Ọ̀ṣun Òṣogbo irú wọn nígbà míì yóò kúrò ládùúgbò tá a ti mọ̀ sí mùsùlùmí yóò sì lọ sádùúgbò míì láti lọ ṣe orò òbejì. òòṣà abéjì àwo máa rí ládùúgbò wa gẹ́gẹ́ bí ẹni tá a jọ ń kírun ní ìlú míì ládùúgbò míì wọ́n máa rí gẹ́gẹ́ bí olóòṣà abéjì wọ́n máa rí gẹ́gẹ́ bí ọlọ́sùn wọ́n rí gẹ́gẹ́ bí eléégún àwọn òsì ní mọ̀ olóòṣà ni yóò fi òòṣà yẹn pamọ́ sínú ọkàn ohun táwọn kan ṣe tí wọ́n ṣe hàn tá a mọ̀ pé eléyìí o olóòṣà wulẹ̀ ni bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá pàdé ẹ̀ ń bàdàn olóòṣà ẹ̀ bá pàdé ní ìbápàdé olóòṣà bẹ́ẹ̀ bá bá pàdé ní stéètì míì náà kò fi pamọ́ ṣùgbọ́n eléyìí ń tiẹ̀ àjọ ń kírun ni àjọ ń gbàwẹ̀ ni ṣùgbọ́n òun àti àwọn olóòṣà àti òun àti àwọn ẹlẹ́sìn míì bíi christianity wọ́n tún jọ máa ń ṣe ìsìn wọn ni so yóò wá kírun júmọ́à táàrí báyìí yóò wá lọ síbi tó jìnnà réré láti lọ bá wọn ṣe ìsìn ọjọ́ sunday ń bẹ tàbí kó ga sí pé ìṣòòru ni ó máa lọ ṣe é sì mọ̀ pé ìṣòòru ni wọ́n pè alẹ́ ni àní dá fèsì yẹn mọ̀ so yóò lọ lálẹ́ yóò jìde láàárọ̀ àsìkò tábà tó kásùn bá ni ó dé sí àjọ kí ìṣáì ni yóò sì lọ bá wọn ṣe ìṣòòru àtúnjọ kásùn bá ni irú ẹni yẹn òun náà ń ṣe ẹbọ ńlá ṣùgbọ́n náà ti ń gbà á ṣe é ó fi pamọ́ sínú ọkàn rẹ̀ ìyẹn ni àpẹẹrẹ ẹbọ ńlá tó farasin ànífàákú àlẹ́yìn tí kọ́ọ̀dì tọ̀ ẹbọ kékeré ẹbọ kékeré náà àṣíríkú àlẹ́ òun náà ní fọ́máàtì méjì ó ní fọ́máàtì àlẹ́kọ́fì èyí tó farasin ó sì ní fọ́máàtì èyí tó fojú hàn kí wá ni àpẹẹrẹ ẹbọ kékeré tó fojú hàn àpẹẹrẹ ẹbọ kékeré tó fojú hàn òun ni kíyàn ó fi òòka òògùn sọ́wọ́ kíyàn fi òòka òògùn bí òka ìtajà bí òka family planning bí kíyàn sọ kíyàn so kébékébé mọ́mọ nídìí ok bí kíyàn so gbẹ́kúdè márùn bí kíyàn wétíà kó wétíà kó gbé bíi kí èèyàn ó mú fọ́tò àáfàá kan kí wọ́n bá wé ń tíà kọ́ mọ́ gbé kọ́rùn ìgbé nǹkan kọ́rùn ìgbé nǹkan kọ́ apá ìtì nǹkan bọnú inú ọmọ níka ìgbé nǹkan sídìí tó jẹ́ oògùn ìgbé nǹkan kọ́ nú ilé ìgbé nǹkan kọ́ ara mọ́tò ìrí nǹkan mọ́lẹ̀ gbogbo ẹ̀ bọ́ sí abẹ́ àṣíríkú àlè asigaru àlè jẹ́lì ẹ̀bọ kékeré tó fojú hàn á sáré pé ó gbé òǹdè mọ́ra ó lo ìfúnpá ó fi òòka sí ọwọ́ tó jẹ́ òka òrùka ògùn so ẹbọ kékeré tó fojú hàn ni. àpẹẹrẹ mi, kí ènìyàn sọ pé níwájú ọlọ́run àti ènìyàn níwájú ọlọ́run àti ènìyàn ó jẹ́ ìsọ lábẹ́ àpẹẹrẹ ẹbọ kékeré tó fojú hàn àpẹẹrẹ ìsọ míì ọpẹ́lọpẹ́ Ọlọ́run yín ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ yín ó jẹ́ àpẹẹrẹ ìsọ tó jẹ́ ẹbọ kékeré tó fojú hàn àpẹẹrẹ míì tó jẹ́ ìṣe tí kìí ṣe ìsọ òun ni kí èèyàn jáde nulé kó máa lọ ibì kó fẹsẹ̀ kọ kó sọ pé ibi tóun lò dáa kó padà lé ẹbọ kékeré tó fojú hàn ni tàbí ó forí kọjá nǹkan àwọ̀ ó padà wálé ó níbi tóun lò dáa tàbí ó jáde ẹyẹ kan ẹyẹ kan ó ké tàbí ẹyẹ kan fò lọ sí apá òsì rẹ̀ ah ó níbi tóun lọ yìí òun ò ní bá ẹni tóun lọ bá ń lé ó jẹ́ àpẹẹrẹ ẹbọ kékeré tó fojú hàn. àpẹẹrẹ ẹbọ kékeré tó farasin àṣíríkú àlẹ́ asigaru àlẹ́ kọ́fì òun ni àríyá àríyá wàsúmùà ṣe mi ṣe ṣe ká rí mi ṣe ká gbọ́ mi. ṣe ká rí mi ṣe ká gbọ́ mi. ó jẹ́ àpẹẹrẹ àṣíríkú àlẹ́ asugaru àlẹ́ kọfì torí pé oníṣe ká rí mi inú ọkàn ẹ̀ náà ni ó wà à ní fojú rí à ní fojú rí so ẹbọ kékeré. tó farasin ni. kí èèyàn sọ pé ajé ọ̀tá ajé ọ̀tá ọjà rẹ ajé ọ̀wá ó jẹ́ àpẹẹrẹ ẹbọ kékeré tó fojú hàn gbólóhùn tí ọmọ sọ wípé ajé ọ̀wá o ajé ọ̀tá o. ó jẹ́ àpẹẹrẹ ẹbọ kékeré tó fojú hàn tọ́ lẹ́yìn tí a ti mú àpẹẹrẹ wá báyẹn fún ẹbọ ńlá àti ẹbọ kékeré níbi tó ti fojú hàn àti ibi tó ti farasin ohun tó kàn ni ìdájọ́ ẹbọ ńlá yálà ó farasin yálà ó fojú hàn àti ìdájọ́ ẹbọ kékeré ohun tó bá ti jẹ́ ẹbọ ńlá ohun tó bá ti jẹ́ ẹbọ ńlá ẹni tó bá kú lé lórí tó sì gbọ́ ìpèpè Islam ó gbọ́ ìpèpè Islam. ọ ọ pẹ̀lú èdè tóun gangan ń gbọ́ tóun gangan ń sọ. tóun ti bẹ́ẹ̀ náà ó tún wá kú láì ronú lórí ẹbọn ìdájọ́ rẹ̀ rèé nínú Islam alákọ̀ọ́kọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tó gbélé ayé ṣe Allah ní foríjì Allah subhanahu wa ta'ala kò ní forí gbogbo ẹ̀ṣẹ̀ tó gbélé ayé ṣe kò ní forí ẹ̀ jìn ẹlẹ́ẹ̀kejì tó pé onítọ̀hún náà ó ń pè rẹ̀ ní mùsùlùmí ó tún wá ń ṣe ohun tá a pè ní ẹbọ ńlá yálà èyí tó fojú hàn tàbí èyí tó farasin ìsìláàmù rẹ̀ ó ti bàjẹ́ ó bàjẹ́ pátápátá ó bàjẹ́ lódidi. kò ní ṣẹ́kù síbì kankan. látọjọ́ tó bá ti kó sínú ẹbọ ńlá bí ó bá pèrè ẹ̀ ní mùsùlùmí ní islam ẹ ti bàjẹ́ pátápátá tí òun náà bá wá túbá títí ó fi kú Allah ní forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn ín àtẹlé tí kìí ṣe mùsùlùmí rárá tó kú sórí ẹbọ ńlá àtẹni tó pe rẹ̀ ní mùsùlùmí tóun náà kú sórí ẹbọ ńlá wọ́n jọ di ẹgbẹ̀ra nínú náà gbére. mo fẹ́ kó gbà níyé dáadáa àwọn tí wọ́n ń kó sínú ẹbọ ńlá àwọn tí wọ́n ń ṣe ẹbọ ńlá a lè sọ pé kátígórì méjì ni wọ́n gbogbo ẹni tí ò bá ti ṣe ìsìláàmù inú ẹ̀bọ ńlá ló wà gbogbo ẹni tó bá ti lóhun ò ṣe ìsìláàmù inú ẹ̀bọ ńlá ló wà kí nìdí ìdí ni wípé yóò mọ jọ́sìn fún ẹlòmíì lẹ́yìn àlọ́ yóò mọ pé ẹlòmíì lẹ́yìn àlọ́ ẹ̀sìn yòówù òrí ó jẹ́ gbogbo ẹni tí ò bá ti ṣe Islam inú ẹbọ ńlá ló wà so kàtígórì kan nìyẹn kàtígórì kejì ni ẹni tí ó ń pèrè ẹ̀ ní mùsùlùmí tó jẹ́ tó jẹ́ pé òun náà kó sínú ẹbọ ńlá ní kété tó bá ti kó sínú ẹbọ ńlá. Islam tó ti ń ṣe é bọ̀ ìbá àti pé ogún ọdún ìbá àti pé àádọ́ta ọdún ìbá àti pé ọgọ́rùn-ún ọdún ìsìláàmù yẹn ti bàjẹ́ tí ò bá wá túbá tí kú fi dé bá àtòwọn àti kátígórì one òun ni kátígórì two nínú àwọn ẹlẹ́bọ ok ọlọ́run ò ní foríjì wọn láíláí inú náà gbére wọn sì wà ìdí nìyẹn tí Allah fi sọ pé inna Allaha la yakfiru an yushraka bihi la yakfiru an yushraka bihi dájúdájú Allah kò ní í ṣàforíjìn fún àwọn ẹ̀dá tí wọ́n bá ṣẹbọ sí tí wọ́n sì kú lé lórí. tó o bá ti kú lórí ẹbọ tó o túbá ọlọ́run ti foríjì ọ̀nù àmọ́ tó o bá kú tó jẹ́ pé lọ́jọ́ ọkú rẹ ọ wà nípò ẹni tí ń pe nǹkan mì lẹ́yìn àlọ́ o ọ wà nípò ẹni tí ń jọ́sìn fún nǹkan mì lẹ́yìn àlọ́ o òrìlé ayé wa ò sì ní rí ọ̀run dé sí. Si tó bá ti wọnú sàárè báyìí ló ti kò sí wàhálà ìyanu sàárè gbogbo dáadáa tó bá lò ṣe sí ẹ̀dá níyàn pátá ó ti di òfo gbogbo gbogbo dáadáa ìwà dáadáa ìwà ọmọlúàbí ìwà àánú ìwà ojú àánú ó ti dòfo mọ́ ọ lọ́wọ́. ọ wàá di ọmọ náà gbére gbére ló ṣe nu ná tó o bá kú sórí ẹbọ ńlá kí ni ìdájọ́ ẹbọ kékeré ní ti ẹbọ kékeré yálà èyí tó fojú hàn nínú ẹbọ kékeré tàbí eléyìí tí ó farasin nínú ẹbọ kékeré. tí ó bá tọwọ́ mùsùlùmí ṣẹ̀ kò bà odidi ìsìláàmù rẹ̀ jẹ́ kò bà odidi ìsìláàmù rẹ̀ jẹ́ yóò kàn rárá bà abala kan jẹ́ nínú ẹ̀sìn rẹ̀ yóò bà abala kan jẹ́ nínú ẹ̀sìn rẹ̀ tí kèfèrí ẹni tí ò mọ sin àlọ́ọ̀ ẹni tí ò mọ gọ́sì fún àlọ́ọ̀ tóun bá ṣe ẹbọ kékeré fún wípé ó wulẹ̀ wà nínú ẹbọ ńlá kò sí yàtọ̀ nínú ìjìyà kèfèrí lórí ẹbọ ńlá àtẹbọ kékeré torí wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹlẹ́bọ ńlá ni but mùsùlùmí kì í ṣe ẹlẹ́bọ ńlá. tó bá dá ìsìláàmù mọ. mọ̀ ok ọ wá lọ kó sínú ẹbọ kékeré ọwọ ẹbọ kékeré tó ṣe yẹn ó rẹ rẹ̀ ń bẹ lọ́rùn rẹ ìsìláàmù rẹ̀ ò bàjẹ́ ìdí nìyẹn tó fi gá sí pé nígbà tí anabi sallallahu wasalam wa sallam torí òrùka kan lọwọ sàábé kan kò sọ pé kó tún kẹ́límọ̀ wí ohun tó kàn sọ ni pé a ò lè soríire o pẹ̀lú òka yìí o ò lè rí pípé ń bẹ́ o yá àjùnú ni o ọ̀wọ́n táwọn ibi sọnù ìbágá sí wípé òka tó há yẹn ànẹ́bì gbé sí orí ẹbọ ńlá ni ìbá sọ fún pé ó tún kẹ́límọ̀ wí ni o torí pé Islam tó ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ ó ti bàjẹ́ so bákan náà ní ìsìn kéèyàn ó kírun kó wá kí ní ṣe kárí mi ẹbọ kékeré ní ṣe kárí mi ẹbọ kékeré tó farasin ni ìsìláàmù rẹ̀ ò bàjẹ́ ọ̀wẹ́ ẹ̀ṣẹ̀ tí ń bẹ lọ́rùn ẹ̀ ni pé ìrun tó fi ṣe kárí mi kí Allah ní gbà lọ́wọ́ rẹ̀ ni mo sọ wípé mùsùlùmí tó bá kó sínú ẹbọ kékeré abala kan nínú ẹ̀sìn ẹ̀ igun kan nínú ẹ̀sìn ẹ̀ tọ́rọ̀ kan nìkan ni ó bàjẹ́ odidi ẹ̀sìn ẹ̀ ò ní bàjẹ́. tí mùsùlùmí bá wá kú sórí ẹbọ kékeré àti kèfèrí tó kú sórí ẹbọ kékeré wulẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sẹ́ kèfèrí kèfèrí tó ń ṣẹbọ kékeré ọ̀rọ̀ ẹ̀ dàbí afọ́jú tó fọ́ àwo ni tàwa ń bá wí ohun tó fọ́ lára afọ́jú ó ju àwo lọ. bí kèfèrí òwú lẹ̀sẹ̀ kékeré ẹbọ ńlá ti ba tiẹ̀ jẹ́ kan lẹ̀ wájú ọlọ́run rẹ̀ dì. so it is uh, not important kò pàtàkì ká máa discọ́sì ìjìyà ẹbọ kékeré fún kèfèrí ṣùgbọ́n wà important ká discọ́sì ìjìyà ẹbọ kékeré fún mùsùlùmí torí pé abala abi ẹbọ kékeré yẹn bá kàn nínú ẹ̀sìn rẹ̀ nìkan náà ni yóò bàjẹ́ mọ́ lọ́wọ́ tó bá wá lórí àwọn àfáà wa pín sí méjì lórí ọ̀rọ̀ rẹ̀ àwọn kan gbà pé ọlọ́run ó foríjìn pé ọlọ́run lè foríjìn rádà pé aláwọ̀ lè foríjìn pé ó lè foríjìn tó bá kú lé lórí tó bá kú lórí ẹbọ kékeré àwọn kan ní nóò ọlọ́run ò lè foríjìn yóò jìyà ẹbọ kékeré rẹ̀ yóò padà wá wàlìjẹ́ náà kò ní í wọ iná gbére ni tó bá kú sórí ẹbọ kékeré so ibi tí ọ̀rẹ́ bá wá já sí lọ́rùn ló kù o.